عباد الله فمن أعظم الرسل والأنبياء الذين يقتدى بهم في التوحيد وإخلاص العبادة لله عز وجل واجتناب الشرك وأهله إبراهيم عليه الصلاة والسلام ولد إبراهيم عليه الصلاة والسلام في العراق من قبل أسرة كافرة متعصبة للشرك وأهله قال الله تعالى واذكر في الكتاب إبراهيم إنه كان صديقا نبيا إذ قال لأبيه يا أبت لما تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا يا أبت إني قد جاءني من العلم ما لم يأتك فاتبعني أهدك صراطا سويا يا أبت لا تعبد الشيطان إن الشيطان كان للرحمن عصيا يا أبت إني أخاف أن يمسك عذاب من الرحمن فتكون للشيطان وليا وقابل والد إبراهيم هذا الاهتمام وهذا الإرشاد بالتمرد والتحديد قال الله تعالى قال أراغب أنت عن آلهتي يا إبراهيم لئن لم تنتهي لأرجمنك واهجرني مليا وإبراهيم عليه الصلاة والسلام لم يقاتل الإساءة بالإساءة بل أحسن الأدب مع والده فقال قال تعالى قال سلام عليك فأذكر لك ربي إنه كان لي حفيا إبراهيم عليه الصلاة والسلام أنجز الوعد الذي قطع العدي قال الله تعالى واغفر لأبي إنه كان من الضالين فلما تبين له أنه عدو لله تبرأ منه إبراهيم عليه الصلاة والسلام قال الله تعالى ما كان للنبي والذين آمنوا أن يستكبروا للمشركين ولو كانوا أولي قربى من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم وما كان استغفار إبراهيم لأبيه إلا أن موعدة وعجب إياه فلما تبين له أنه عدو لله تبرأ منه إن إبراهيم لأواه لحليم وإذ حرص إبراهيم عليه الصلاة والسلام على دعوته وإرشاده إلى التوحيد ولا ابن الشر ملك قومه قال الله تعالى ألم تر إلى الذي حاج إبراهيم في ربه أن آتاه الله الملك إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فضرب الذي كفر والله لا يهدي القوم الظالمين بارك الله لي القرآن العظيم ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم الله والصلاة والسلام على المبعوث رحمة للعالمين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فمن الأسلوب الحكيم الذي استحمله إبراهيم عليه الصلاة والسلام في دعوة قومه إلى التوحيد ونبذ الشرك وأهله أسلوب المناظرة والجدال بالحسنى قال الله تعالى وإذ قال إبراهيم لأبيه آزر أتتخذ أصناما آلهة إني أراك وقومك في ضلال مبين وكذلك نري إبراهيم ملكوت السماوات والأرض وليكون من الموقنين فلما جل عليه الليل رأى كوكبا قال هذا ربي فلما أفل قال لا أحب الآفلين فلما رأى القمر بازرا قال هذا ربي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 ولا أخاف ما تشركون إلا أن يشاء ربي شيئا وسع ربي كل شيء علما أفلا تتذكرون وكيف أخاف ما أشركتم ولا تخافون أنكم أشركتم بالله ما لم ينزل به عليكم سلطانا فأي الفريقين أحق بالأمن إن كنتم تعلمون الذين آمنوا ولم يلبسوا إيمانهم بذل أولئك لهم الأمن وهم مقتدون وتلك حجتنا آتيناها إبراهيم على قومه نرفع درجات من نشاء إن ربك حكيم عليم adúpẹ́ fún ọlọ́run ọba ọlọ́run ọba tí ó ti wá ní mùsùlùmí ọlọ́run ọba tó jẹ́ sí pé òun náà ní ọba alágbára ètò sí pé òun lọ ṣẹ̀dá gbogbo nǹkan tí ń ṣẹ̀mí àti tí ń ṣẹ̀mí ọlọ́run ọba tó sí pé ó nìkan lọ́sẹ̀tọ̀ láti jọ́sìn fún láti tẹ́ra lé ọ̀nà ọba ìtọ́jà sí pé òun náà ni ọ̀sẹ̀ mi wá sí títí di ọjọ́ tòní kí ọlọ́ba kí wọ́n sàjẹ́ kí mi wọ́gùn lérí sunna anabi wa muhammed sallallahu alayhi wa sallam kó sì jẹ́ kí a kú lórí ìlànà anabi wa muhammed sallallahu alayhi wa sallam. atọ́rọ̀ ìkẹ́kẹ́ fún anabi wa muhammed sallallahu wa sallam ẹni tí ọlọ́ba tó gbé dìde. láti lè jẹ́ ìkẹ́ àti àánú gbogbo àgbáńlá ayé pátá ìkẹ́ àti ìkẹ́ náà kí wọ́n bá àwọn ará lé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ tí wọ́n bá àti gbogbo àwọn tí a bá tún tẹ̀lé ojú ọ̀nà àwọn títí di ọjọ́ kẹjọ àlùkìyàmà. ìbẹ̀rù ọlọ́run nípa títí nǹkan tí ọlọ́run bá fẹ́ jíjìnà sí nǹkan tí ọlọ́run bá fẹ́ ní ní gbangba ó di ọwọ́ àti lára tí máa jogún ìfẹ́ ọlọ́run bá lọ́sùn hàn wà tẹ́lá fún yẹn ni lára tí ìmá ṣokùnfà tí ọlọ́run kò fi nífẹ̀ẹ́ irú rẹ̀ gbogbo la tẹ̀lé tẹ́ tọ́lọ́run bá ti nífẹ̀ẹ́ gbogbo orí ayé àti sọ̀run ni ló ti jẹ́ ti onísìnyí lára okùnfà tọ́lọ́run bá ti máa nífẹ̀ẹ́ yàn òun náà ní kéèyàn ọbẹ̀ rọ̀ náà wọn lọ́wọ́ bá wọn sùn hàn wà tẹ́lá fún pé ẹni tí ọba ti àdéhùn tó mú sẹ́ tó sì bẹ̀rù irú ẹni bẹ́ẹ̀ lọ́nà ọgbó nífẹ̀ẹ́ sí torí pé ọ̀nà ọba máa ń nífẹ̀ẹ́ sí àwọn tó jẹ́ olùbẹ̀rù rẹ̀. nínú àwọn ànádìí ọlọ́run tó sí ọ̀kàǹkà tó gbẹ̀ngbẹ́ tí ọ̀nà ọba subahana wàdàlá ti ọ̀sọ̀rọ̀ rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ fún wa nínú alukur'an torí pé àwọn ànádìí ọlọ́run bá pọ̀ ọwọ́ nínú wa èyí tí ọ̀nà ọba sọ nínú kur'an ó wà nínú àwọn èyí tí ọlọ́run bọ̀ sọ ìtàn rẹ̀ fún wa ṣùgbọ́n nínú àwọn ànábì ọlọ́run tí ọlọ́run bá sàlàyé nípa rẹ̀ fún wa yékéyéké torí àǹfààní èyí tí a ṣe lọ́pọ̀ àti ẹ̀kọ́ tí a kọ́ látara irú àwọn ànábì ọlọ́run bá bẹ́ẹ̀ ó ní ànábì ibrahim alẹ́bí sọ̀rọ̀ ẹ̀fọ́ sẹ́lẹ̀ ànábì ibrahim a fi sí ibi tí jẹ́ iraq lónìí ìlú iraq òun náà ni wọ́n bí ànábì ibrahim ṣùgbọ́n àwọn òbí tó fi kèfèrí fáìlì fáìlì ni wọ́n lọ́jà ti pé kèfèrí wọn ó lè débi pé wọ́n nífẹ̀ẹ́ ẹ̀fọ́ ju ìsìn ọlọ́ọ̀bá lọ́kàn lọ. débi pé wọ́n kọ̀ láti fi tùbá kan ẹni tí ọba pè wá kúrò níbi ọ̀la àbùtẹ́wò kọjí ọmọ wa. anabi ibrahim alayhi inú ìdílé tó ti jáde nìyí gẹbi o ti jáde pé ọ̀pọ̀lọpọ̀ wa náà lọ́nà kan àbí kejì ó ṣe é ṣe kó ṣe pé bàbá tó bí wa àbí bàbá tó bí bàbá bí wa inú ẹ̀kọ́ à ń gbégún à ń tẹríba fòsà à ń ta kó fòsà à ń pẹ́ra fún nǹkan tó yàtọ̀ sí ọlọ́run bá wọn sùn láì wọ̀ sára ìlú ṣe é ṣe kí wọ́n ti bí ṣùgbọ́n eléyìí túmọ̀ sí ìgbàgbọ́ lẹ́kọ̀ọ́ funfun ló ti máa ń jáde. Anábì Ibrahim ó tọ́lá yá sí pé àwọn òbí rẹ̀ òòsà ni wọ́n ń nǹkan míì ni wọ́n ń lẹ́yìn ọlọ́ọ̀bá wa subahana wa ta'ala ṣùgbọ́n ọlọ́ọ̀bá fi mànà. Látara àmàlà tí ọlọ́ọ̀bá wa ṣe fún yìí ó sojú kòkòrò láti dé àwọn tí ọ wà pẹ̀lú rẹ̀ lórílẹ̀ ayé jọ́nà lọ́hùn-ún kí àánọ̀ jẹ́ olóríire yàn. kí wọ́n kú nídi à ń tẹ́bọ́ kí wọ́n kú nídi à ń ta nǹkan pẹ̀lú ọlọ́ọ̀lọ́wọ́ subahana wàtàlá ṣùgbọ́n ẹni tí ànábi sọ́kọ̀ọ́kọ́ àìwọ̀sẹ́lẹ̀ ànábi ibrahim tọ́kọ́ọ́kọ́ sojú kòkòrò láti pè jùlọ onáàlóbí rẹ̀ torí pé náà ló jù kò sí oríire ọjà ti gbé òbí rẹ̀ níra kó àwọn ọ̀nà tó dáa kó bí rẹ̀ ó sì wà lọ́nà àná lè pè ànábì ibrahim ọgbọ́n àti òye èyí sẹ́yìn afi máa ń ṣe àgbàlagbà pàtàkì lọ òbí ìlú lò pẹ̀lú òbí rẹ̀ tí ọlọ́run bá ti gbé wá nínú alukur'an ó lè jẹ́ ẹ̀kọ́ fún ẹnì kọ̀ọ̀kan wá náà lọ́jà sí pé ó ti ṣe kọ́ bára rẹ̀ nírú kò bẹ́ẹ̀. anabi ibrahim ọlọ́run bá wa subahana wa sọ́ra sọ pé eré anabi fọ́gbọ́n bá wà ní wòsàn lẹ̀ á anabi ibrahim sínú tíà máa fi ṣe wọ́n ti fáwọn èèyàn ọlọ́run bá dojú kọ ànábì báwọn. ànábì ibrahim tó rí òun ẹ̀ńtọ́ jẹ́ olùsòdodo lópin ni yẹn pé ìwé tẹnu rẹ̀ wá. bákan náà ó ti gba àwọn ọlọ́ọ̀bá gbọ́ dáadáa ànábì ọlọ́ọ̀bá ní ti lè. lára ń dọ́wọ́ máa sọ fáwọn èèyàn tí wọ́n fi kẹ́kọ̀ọ́ nípa ànábì pàtàkì yìí ó ní pé ó pè bàbá rẹ̀ jọ̀kan. bí ọma tó jẹ́ ọmọ ẹlẹ́kọ̀ọ́ bó ti máa ń pe òbí tí ò ní jáde máa tí ò ní rojú kókó sí onígbéyà ábàtì ìrìn bàbá mi. lima la wala yubsiru wala yugni anka shay'a. kí ló fà á kí ló tún ọ lọ fún nǹkan tó sí pé gidi lọ́wọ́ bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ ń wò ó kò rí ọkàn ni kò sì sáǹfààní kankan tí ó ṣe pé ìyẹn ní pé níbi ẹ̀dá tí ẹ̀dá gẹ́ ni kò tún á sáǹfààní kan tí ó ṣe bẹ́yẹn gẹ́ ní òṣèlú láǹfààní tí ó ṣe fún rẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀láǹfààní kankan tó lè ṣe fún yín. Gẹ́gẹ́ bàbá mi, Ànábì Ibrahim, ó tún sọ ti ń tọ́ka sí ẹ̀kọ́ tó ga ètò ń lò pẹ̀lú òbí rẹ̀ pé ìrẹ́ bàbá mi òótọ́ lọ́jà sí pé ìwọ ló bí mi tó o ti dàgbà tó o ní òye ṣùgbọ́n ìmọ̀ká ti wà fẹ́mi tí o ti fún wọ yẹni pé kò pé bàbá rẹ̀ lọ́la ìmọ̀ká pé ọ̀fọ́ ló ní bí kò sí pé ó fi rinlẹ̀ pé òótọ́ ló lóye pé èèyàn máa ń nípa àgà ṣùgbọ́n ìmọ̀ká ti wà fẹ́mi èyí tọ́nà ọ. ìmọ̀ yẹn òun náà lè mí mà tí mo fi mọ̀ yí pé èyí tẹ̀ ń ṣe yìí kò lè mú ìsorí rí ayé kò sì lè mú ìsorí rí ọjọ́ ìgbélé àkíyàmà nítorí náà mo tẹ̀lé ìní àti kọ̀sọ̀rọ̀ ọ̀sán tẹ̀wé ìrẹ́ bàbá mi èmi ní kọ́ tẹ̀lé tọ́ba ti tẹ̀lé mi ojú ọ̀nà tọ́tọ́ tí téèyàn fi dọ́lọ́ náà bá wọn ṣùgbọ́n téèyàn ó fi sórí rí ayé. àtìtọ́jú ọ̀gbìnrin alkiyama ń tọ́ síbẹ̀ anabi ibrahim ó tún tẹ̀síwájú pé ìrẹ́ bàbá mi lábá oníṣẹ́ ìtàn àwọn èsù èyí tẹ̀ ń bọ̀ yìí ẹ fílẹ̀ mọ́tẹ́tì ẹ̀ mọ́ torí pé èsù gbogbo ẹ ti máa ń sin nǹkan bí ìyàtọ̀ sọ́nà yálà egun ní gbé ni o àbúsà kan ní tẹríba fún ni o àbí kankan ní gbé sápò àbí kankan ní rì mọ́lẹ̀ ń dára lé èsù náà ní irú ẹni bẹ́ẹ̀ sìn yẹ lọ́pàá tó já sí pé anábì ibrahim sọ pé eré bàbá mi má sin èṣù má torí pé sù tó rí òun ọkọ ọlọ́run ní sọjá sí pé ọlọ́run bá ti bínú sí tí wọ́n bá tó wà lọ tẹ̀lé ìwọ́n lọ sórí ikú látara ẹ̀ eré bàbá mi mọ̀ ń fáyà kọjá sí pé kọ́lá owó fìyà jí ọ́ tó ọ̀bá tẹ́tí sí nǹkan tí mò ń sọ yìí tó bí ajá sí pé ìwọ àtẹ̀tù ẹ̀ẹ́dẹ̀ wá jẹ́ nǹkan kan náà lé ayé ìyẹn ní pé ẹ̀ẹ́dọ̀ jẹ́ ìmọ̀lẹ̀ àwòlẹ̀ ẹ̀ẹ́dọ̀ máa ṣe nílé ayé tọ́ba tó dọjọ́ pé ní àlùkíyàmà awo náà nìyí ti ọ̀nà ọgọ́rùn yìí dàsí náà. bí anabi ibrahim aleyhi sọlá tó sẹlẹ̀ ó ti gbìyànjú lérí bàbá rẹ̀ tó pẹ̀lú ẹ̀kọ́ pẹ̀lú ọgbọ́n àti òye kí ni bàbá rẹ̀ fi dá lóhùn. bàbá rẹ̀ ipò kó ti làákàyè kọ́gbọ́n sí ọmọ rẹ̀ lẹ́nu ọ̀rọ̀ tútù ọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí ọmọ rẹ̀ bá sọ kirimakai àti ìdúnkokò mani inú fi dọ́rọ̀ padà ní ti àgọ̀ àti àná tó gbógba pé ọ̀rẹ́ rẹ̀ kankan mú wà torí pé ìbọn ìbílẹ̀ rẹ̀ èyí tó ń sin tọ́já sí pé ìwọ lọ́lọ́ gbé nínú ogbó tó ń ta pósí ìwọ lọ́ má ìwọ ní. na rẹ̀ ti wọ̀ ọ́ ló fojú fi mú sí di òòsà tó ń sìn. kí ló fà á kọ̀rẹ́ ní kankan mọ́ wájú ibi ìrẹ́ ibrahim ńgbà mọ́ tọ́ tọ́ dàgbà tó nílàkà yìí ìdóbi sẹ̀sánu ìtumọ̀ ibe ní pé òòsà tí ọjà sí pé mo jogún lọ́wọ́ àwọn bàbá mi yìí ọ̀fẹ́ jogún ẹ̀ tí mo ti lérò yìí pé ìwọ náà ni ọmọ mójútó sà lọ́mọ mójútó eégún nílé wa ló tó ń ṣe léyìí tí ọ̀bẹ pa wọ́nrawọ́nra ìtọ́ sọ yìí tọ́ ọ̀bá pàṣẹ nípa máa bó wa sọ pé la ń sin nǹkan tó yẹ pé àwa la ti alátọwọ́ ara wa la oko màá lẹ̀ sí ikú oko màá lẹ̀ yẹn ni pé ìyàtọ̀ dópin. téèyàn fi máa ń pààyàn ó ní màá fi jí ọ nípa ìpè ilé ọdún kò sí tí tó fi kú ni kódà ìgbọ́dọ̀ gbọ́ wọn àwọn ará ìlẹ́nu ẹ̀ máa láíláí ọ̀rọ̀ gbọ́dọ̀ bá sọ̀rọ̀ débi pé ó fi sọ̀rọ̀ ń pa pé kéèyàn máa sin èrè àbóòsà sí ọ̀dà. Ànábì Ibrahim alẹ́ ìsọ̀lá ṣọ̀sẹ̀lẹ̀ ọ̀yẹ́ kó bínú sọ̀rọ̀ yìí pé ẹ̀ńtà bá sọ̀rọ̀ tútù ní ọ̀rọ̀ ọmọ tó lẹ́kọ̀ọ́ sí láti pé tọ́ pé kò ní ní pé kò sí ẹ̀dán aronú pé òun ló ń bí ni pípa lótúkà ànábì ibrahim ò bínú ànábì ibrahim aleyhisselam ọ̀sẹ̀lẹ̀ ọ̀sọ̀ fún bàbá yìí pé ọ̀dà ah, tọ́wọ́ ti pé tó kù tó sì máa ṣe náà nù èlé jákà mọ̀nà yìí sì máa tọrọ àforíjì yìí máa bẹ́ lọ́hùn pé kọ́nà ọba kò fi ọmọ yàn torí pé ọ̀nà ọba ọba ti ń ta mí lọ́rẹ́ ni ti máa gbọ́ àdúrà mi. ìní yóò ihe ese fún ọ. ànábì ibrahim alayhisalatu wasalam kò yóò ṣe àdúrà fún bàbá rẹ̀ a sì mọ eléyìí nínú sọ́rọ́ tó ọba sọ ibrahim lara si ma tọrọ gbogbo mi o ògbóǹtarìgì nínú àwọn ẹni àánú ni tó sì já sí pé ó ta pampa lérí àánú yìí tí ọ̀fẹ́ fílẹ̀ eré ọlọ́ọ̀ba bá forí jì í ṣùgbọ́n bí anabi ibrahim aleyhisselatu wasalam bí tẹ́tẹ́lẹ̀ yìí tó nígbà tó ti pé àánú yìí ó ti eh, bàbá rẹ̀ ti tẹ̀rì síbẹ̀ tí ó ti ṣe tán láti kú ọlọ́ọ̀ba jẹ́ kó yẹ e pé bàbá tó ń gbìyànjú lórí ẹ̀ yìí. ọ̀sán náà bá tó gbogbo ni orí rẹ̀ yóò kúlé kódà ó ti kú sórí ẹ̀kọ́ lọ́jọ́ sí pé kò ságbéyèlé kankan fún ma ìyá ni wọ́n padà jẹ lọ́dọ̀ náà bá subhanahu wa ta'ala ìyẹn wá fàlójá sí pé dípò ibrahim kọ́ máa sọ̀rọ̀ fún ẹ̀ pé bá wọ́n kúrò níbi ìmọ̀ sọ̀rọ̀ fún torí pé àyè tọrọ fún kẹfìrí tọba ti kú ilé ayé nìkan ní ìgbìyànjú máa ilé ayé nìkan lèyìn ó ti máa pe kẹfìrí ni ó ti máa bẹ lọ́nlé lórí pé kọ́nà ó fi mànà sójú ọ̀nà islam tọ́ba ti lè kú ọ̀pá inú gbogbo sàrà tó rí kó ṣe kọ̀bámá gbogbo gbìyànjú sẹ́yìn rí kó ṣe àdúrà sẹ́yìn rí kó ṣe kódà èèyàn tó ń dẹ́sẹ̀ ni torí pé ọlọ́run sọ nínú sọ́rọ́tò tó bàbí pé kọ̀lẹ́tọ̀ọ́. fún ànábì sallallahu alaihi àti àwọn tí a sọ ipá àwọn gbọ́ náà ọba gbọ́ ní ti pàápàá lódodo kí wọ́n wá máa wá foríjì fún ẹni tó kú sórí ẹbọ tó ti di kèfèrí débi pé ó sì á máa sọ pé ọ̀rọ̀ tí tọrọ fún ọ ṣe kó bí òun ni ó ti kú lóbi rẹ̀ ti kú tọ́ba ti kú sí o ti dáadáa sí i. lọ́wọ́ ti lè kú sí kébèrè báyìí kò sí kankan tọ́jà wa àti ẹ̀pọ̀ máa lọ́jọ́ kejì àlùkìyàmà so inú lọ́dọ̀ òun lọ ẹ̀ẹ́dọ́ kú sí mùsùlùmí òun lọ sálì jẹ́nà. alẹ́bí wa muhammed lọ́kọ̀ wọn wà ìwọ̀sẹ̀lẹ̀ ọ̀nà ọba sọ fún yín pé kọ́lẹ́tọ̀ fọ́nàbí ká àbí àwọn tó ti olùgbàgbọ́ òdodo kí wọ́n wá máa tọrọ àforíjì fẹ̀yìntì ẹbọ ní í ṣe tó fi kú nǹkan míì ní í yàtọ̀ sí ọlọ́run ọba subhanahu àbí aago orí òkè ní lọ títí tó kú kí wọ́n fún fún wa bẹ́ẹ̀. kódà sí pé ọjẹ́ fámìlì wọn kódà ọjẹ́ bàbá wọn kódà ọjẹ́ ìyá wọn lẹ́yìn ìgbà tí wọ́n ti mọ̀ yí anabi ibrahim ló pàdé fún bàbá rẹ̀ pé ọlọ́ máa sọ̀rọ̀ àforíjì fún ó ń ṣe bẹ́ẹ̀ títí dìgbà tó má màdájú pé ẹni yìí ọ̀sọ́ náà bá pa pélé ni tọ́jà ti gbé kẹfẹ́rí ìlókù sí nígbà tó náà ti rí pé kò sí àbí ìlú kankan rá àwọn orí ẹ̀fọ́ yìí náà ni ó kú sí àbí ni ó kú lé anabi ibrahim sẹ̀bá wà àbí ọmọ wọn mọ̀ sẹ́kù lọ́dọ̀ bàbá rẹ̀. àánú ti kú báyẹn kí ló fà á torí kó ti kú kékeré ọwọ́ tí ó máa kù tí ó máa dùn yẹn ni wípé bàbá tọ́já sí pé wọ́n sojú kòkòrò káwọn ọjọ́ wà nínú ọgbà àlejò náà lọ́jọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmà iná ló wá kú sórí à ń gbẹ́bọ à ń ṣẹ́gun àbí à ń àbí à ń ìmúlẹ̀ kò lè tẹnu mùsùlùmí kan wá láti lè máa sọ̀rọ̀ fúnru ẹni bẹ́ẹ̀ mọ́. anabi ibrahim alayhi salatu wa salam kò fi malẹ́rì bàbá rẹ̀ láti lè pè é sójú ọ̀nà ẹ̀sìn islam bí kò sí pé àwọn èèyàn pàtàkì pàtàkì nínú òlò tó ti gbé tí a bá mọ̀nà àwọn èèyàn wọn tara wọn mọ̀nà ó tún pè wọn lára àwọn tó pè sí islam lérí pé kí wọ́n fẹ́ bọ́ọ̀lẹ̀ lérí kí wọ́n má gbà káwọn èèyàn ó sìn wọ́n má òun ni ọba àlú wọn lọ. ọba wọn yìí gẹ́bí kan àti si ó fi hàn bẹ́ẹ̀ yìí pé bí a ń sin sọ ọba yìí di ọlọ́run di wọ́n sìn yìí. èyí tó wọ́n tẹ̀mí tí a lè bá sọ̀rọ̀ ànábì ibrahim lọ bá jọ̀ka àlẹ́ ìsọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ọ̀ sọ̀rọ̀ ayé fún ọ̀nà ọba ló lágbára lé ọ lórí òun lọ́dọ̀ ní fún ọ níjẹ̀ mú òkúrò ló fún ọ lọ́ba yìí ipò tó wà kí ni ọba yẹn fi dá lóhùn ọ̀nà ọba sọ pé alamtara ilẹ̀ lẹ́dẹ̀ hajj ibrahim fi rọ́bì. ìwọ náà wòye sí ọba kan èyí tó ṣe wípé anábì ibrahim bó ṣe ń bá ń sọ̀rọ̀ ó sì ń bá lọ́kìtìkì ọ̀rọ̀ ọba jìyàn pa ọlọ́ọ̀bá wa subhanahu wa ta'ala láti jọ́sìn fún. kí ló fà á kí ló sún débẹ̀ ọlá ló gùn ọlá bò ó lójú nípa yìí pé òun ní ọlá bó ló ti máa bó sọ̀rọ̀ yìí pé kí wọ́n má sin òun mọ́ ọlọ́run bá tẹ ẹni kí wọ́n má sìn tí wọ́n fẹ́ gba ipò ọlá mi ni. adébẹ̀ ibrahim ó fi rinlẹ̀ fún yín pé ẹ̀ńtọ́ lẹ́tọ̀ọ́ láti jọ́sìn fún lẹ́nìkan gbọ́dọ̀ ọgbọ́dọ̀ sí pé mú ọ́ sẹ̀mí.

tí wọ́n máa sì nìyí. ẹ̀rí bí ìwọ ònúgbà òní tọ́sọ yìí ṣùgbọ́n anábì ibrahim ó ti sùúrù pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n wọ́n á fẹ́ mú un níbi tó ṣe pé ká ti jàjàbọ̀ bẹ́ẹ̀ tẹ́ ìtọ́sọ yìí náà ó ní làákà yìí ọmọ yìí pé ọ̀rọ̀ kan tí ọ̀bá làákà yìí mú ni. torí tẹ́ńtọ́ sọ pé òfin lẹ̀yẹ ìwọ kọ́ lọ dá ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ anábì ibrahim ọ̀rọ̀ á fún un ní àmọ́mì tó ṣe pé ká jàjàbọ̀ ká ọ̀rọ̀ sọ

tó lè fi rinlẹ̀ yìí pé òun lágbára láti pèlè yìí ìlọ́lọ́wọ́ ti pé fàbó ìtàn lẹ́dí ìkẹfà. báyìí ni kẹ́kẹ́ ti pa má ẹnu ọba yìí tí ò lè wí kankan kọjá ti pé ó kílẹ̀ àtàwọn èèyàn pé ọba yìí ṣe ọ̀nà ọba nítòótọ́ ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ náà wọn ò fi ìrégbè yẹn lẹ̀ títí tó fi já pé alábẹ́ ibrahim ó kó láàrin wọn lára ojú pẹ̀lá sí anábì ibrahim alayhi salatu wa salam tó tún lò láti lè fi pé àwọn èèyàn rẹ̀ kúrò níbi ọ̀nà àlùsẹ́wà òun náà ní ìfọ̀rọ̀júmi tó rọrọ̀ ìjọ òye sọ̀rọ̀ lọ́nà tó dáa tí ò ní fàbínú kankan tó ṣe pé onílàákàyè lọ́ba tẹ́làkàyè rẹ̀ lẹ̀ yọ́mọ yìí pé a ah, kò tọ́ lọ́mọ yìí sọ. níjọ́ka anábì ibrahim alayhi salatu láti lè sàlàyé fáwọn. èèyàn rẹ̀ pé èyí tẹ̀ ń ṣe yìí tẹ̀ ń sìn kò lè gbà yín lẹ̀ ìyàlẹ́ ìjẹ ẹsẹ̀ bá kú sórí ẹ̀ ó rí ìràwọ̀ tó ọwọ́ pa àwọn èèyàn rẹ̀ pé ah ìràwọ̀ yìí ọ̀nà yìí èyí tá a máa èyí tó yọ tó tí gbogbo wa ríran yìí òun láà máa sè ọ̀nà ọba tèmi náà nù ọ̀pẹ́ ìràwọ̀ yìí bá wọ̀ ànábì Ibrahim alayhi salatu wa salam ọwọ́ àtọ̀fọ̀ pé ah. èmi ò nífẹ̀ẹ́ sí ọlọ́run tí ó máa yọ tí ó máa wọ̀ èyí tí ń yọ tí ń wọ̀ ọ̀lágbára nu tọ́ba dágbára ó yẹ kó dúró síbẹ̀ sójú kan náà tí ó máa sàǹfààní fáwọn èèyàn ní ṣùgbọ́n kọ́ sàǹfààní fáwọn èèyàn níta ìbùkà kọ́ máa sàǹfààní fáwọn èèyàn eléyìí ò ní jọlọ. ó fi ń àwọn èèyàn rẹ̀ nígbà tó yọ ó tún àwọn èèyàn rẹ̀ pé mi àwọn náà èyí tún mọ́lẹ̀ ju ìràwọ̀ tá rí lọ èyí lọ́yọ̀ ọjọ́ náà nígbà tó náà tó wọ̀ láti lè fi rinlẹ̀ fáwọn èèyàn rẹ̀ yìí pé gbogbo ń tẹ̀sí yìí yọ sí ń wọ̀ yìí kò lè nígbà tó wọ̀ ń ta ló fẹ́ máa ta máa kéde ibrahim ní pé tọ́ba ti fọ́nà ọkọ̀ nígbà tó tún yá olóòrùn tó yọ gbòò ó ní pé ọlọ́ọ̀gá lọ́sẹ̀sẹ̀ dé yìí torí pé ìmọ̀lẹ́ eléyìí ju àwọn méjì àkọ́kọ́ lọ èyí ló ní láti jọ lọ nígbà tí ó rí pé òun náà tún wọ̀ ọwọ́ akíta mu rẹ̀ pé ó yẹ làákà yìí gbogbo àwọn tí yọ sí ń wọ̀ yìí yàtọ̀ sí bá wọn látara díẹ̀ mọ̀ mọ́wọ́ mọ́tẹ̀ kúrò níbi tẹ́ǹsì tọ́yàtọ̀ sí ọlọ́run bàbá subahana wa ta'ala. ẹ̀rí tọ́jà ti pé ọjọ́ ẹ̀rí téèyàn ti sínú ọ̀là téèyàn náà fi máa ta lọ́yẹ kọjọ́ lọ. ó ní eléyìí ṣùgbọ́n dípò káwọn èèyàn rẹ̀ wọ́n tún bá ni. ànábì ibrahim wa sọ pé à tẹ́tù máa ẹ̀sùn máa jiyàn bí lérí eléyìí ẹ̀sùn á máa tún kòkò mọ́ mi tó ọba sọ́ra àwọn òòsà wa yóò fi ìnira kàn ọ́. anábì ibrahim alayhi salatu wa salam ó ní pé ní o lè fáyà tẹ̀sí yìí nǹkan mọ́ra-mọ́ra ni tí ò lágbára ẹ̀sìn báwo mo ti fẹ́ fáyà rẹ̀ tó ti dá sí pé ọlọ́ọ̀bá tó yẹ kẹ́ fáyà gan tó dá tẹ̀sí yàtọ̀ sí ọlọ́ọ̀bá ọ̀sùn àná ọ̀dáadáa ẹbí lẹ̀ láì fáyà sẹ́bi ni màá máa fáyà ká tó ṣe pé ẹlọ́kan kójọ ẹ̀sọ́ wọn di ọ̀nà ọ̀bà wọn sàhánì ọ̀sán ara ni. ta lọ ta ni ẹni náà tọ́lẹ̀tọ́ nínú èmi àti ẹ̀yìn kẹ́mi rẹ̀ ọ́ balẹ̀ fẹ́ǹsì ń sin ọ̀nà ọ̀bà òdodo ìlọ́yẹ kẹ́mi ọ́ balẹ̀ kọ́mọ́ fáyà àtẹ̀yìn tó ṣe pé àwọn nǹkan tẹ́ kójọ fúnra yín ilẹ̀ ń sìn yàtọ̀ sí ọ̀nà ọ̀bà wọn sàhánì ọ̀sán ara ọ̀nà ọ̀sẹ̀ pé alẹ́bíyìnà àmánù wọ́n dàm yẹn fi so ìmánà ọ̀hún lè dọ́lù ìkàlẹ̀ ọ̀hún náà wọ́n ọ̀sẹ̀. àwọn tó ti olùgbàgbọ́ òdodo tí wọn ò ti sàbòsí pẹ̀lú ìgbàgbọ́ wọn yẹn ní pé tí wọn ò dorogó pẹ̀lú ọlọ́run kí wọ́n máa sin nǹkan ní kọ̀kọ̀ àbí ní gbangba kí wọ́n máa dára lé nǹkan yálà ní kọ̀kọ̀ ni àbí ní gbangba àbí kí wọ́n máa sin nǹkan àbí kọ́sẹ́ pé àtàní torí pé oró bàbá àwọn ni àwọn máa ṣe ọbẹ̀ ti gẹ̀ ẹ́ tọ́jà sí pé wọn ò ṣe léyìn àwọn yẹn ni wọn ò ní fọkànbalẹ̀ àwọn yẹn ni ó sì mànà ọ̀nà ọba wa sọ pé wọ́n ti gbà hujjatuna atainaha ibrahima ala qawmi narfa'u darajati man nasha inna rabbaka hakimun alim ẹ̀rí tí anabi ibrahim fún àwọn àjọ rẹ̀ yìí kì í sọwọ́ rẹ̀ ló ti mú wá àwa náà la màá ó ṣe bí ẹ̀rí lé wọn lórí pé nǹkan tí wọ́n ń sì yàtọ̀ sí ọlọ́run kìí sí ọlọ́run ọba wa subahana wa sara kí ọlọ́run akẹ́ ọ̀sán rẹ̀ ìbọ̀kan wa kí ó jẹ́ kí a lè jìnà sí ẹbọ àti àwọn ṣíṣe ẹbọ ó sì fi àwọn abẹ́lẹ́ sí pé wọ́n wà lójú ọ̀nà àná kí ọlọ́run bá kí ọjà wọn padà sójú ọ̀nà islam ọ̀làlá ìgbàlódàlá pẹ̀lú ìgbọ́lọ́ àtúmọ̀ àtẹ̀síwájú lérí ìtàn àti àwọn ojúpadà míì ìtọ́gbà lọ tó tún fi pe àwọn àjọ rẹ̀ aláwọ̀ máa ń fẹ́ islam wọn mùsùlùmí wọn adélẹ̀ ṣọ́ọ̀kì wọn mùsùlùmí wọn dẹ́mìnira àdá àdá àdá àdé اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها اللهم إنا نعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشى ومن نفس لا تشفى ومن دعوة لا يستجاب لها اللهم طهرنا من الذنوب والخطايا اللهم طهرنا من الذنوب والخطايا اللهم نقنا منها كما ينقى الثوب من الدنس اللهم طهرنا بالثلج والبرد والماء البارد اللهم اغفر لنا خطيئاتنا وجهلنا واسرافنا في امرنا وما انت اعلم به منا ألا هم إنا ظلمنا أنفسنا ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لنا مغفرة من عندك وارحمنا إنك أنت الغفور الرحيم ألا هم قنا شر نفوسنا واحسن لنا على أرشد أمرنا ألا هم اغفر لنا ما أسررنا وما أعلنا وما أحصانا وما أمسنا وما علمنا وما جهلنا قوم إلى صلاتكم يا رحمة